ọ̀nà wà ní ọmọ nǹkan tó lóyún ni ok three yóò bí láyọ̀ yọ kàn yọ nà ẹ́ lówó díẹ̀ ni wẹ́rẹ́ lewúrẹ́ bí tiẹ̀ wẹ́rẹ́ làgùtàn bí tiẹ̀ yóò bí láyọ̀ ni inú tẹ ló ti á dùn mo ti lọ́mọ wọn bí láyọ̀ kò rí nǹkan kan pé ọmọ lóyún o kò rí o ẹnu dìdìrín náà ló ti gbọ́ pé ọmọ òun lóyún o yóò ṣẹ̀wá cháàjì ẹ̀ fún owó bí ó ṣe bímọ láyọ̀ tó bá ti gà sí pé ìrètí lọ́gbà wọlé ló ní ẹ̀ ń retí nǹkan kan kankan nǹkan ti súnmọ́ yín pẹ́kípẹ́kí o yóò kọ́ bú ẹ̀rìn sẹ́rí <laughs> ah, ọlọ́run mọ́gàn wá o yóò kọ̀ọ̀kan yóò náà bú ẹ̀rì pé ah, físà mi ní màá sọ òun tọ́ka lámúyàn lọ́wọ́ tamagawa yóò àwùjọ tí ì pé yóò ṣẹ́gun sí pé ah, Allahu Akbar yóò tẹ̀yìn lọ́wọ́ yóò tẹ̀yìn lọ́wọ́. a bá yín ṣáájú kan sẹ́ẹ̀rí tí físà bá ń bọ̀ báwọn kò yí àwọn èèyàn ni tí àwọn ìyàwó ọ̀pá tí ìlú ló tẹ̀ kò lè tẹ̀yìn lọ́wọ́. <laughs> ṣe ńgbà tá a fa mi kọ́ mi kìíní o bàbá kan wá fẹ́ kọ́ ọ náà jẹ́ afa babaláwo bíi wọn. wọ́n wá ní kí n kọ́ ọ tọ́fíkásí pé mi náà kọ́ ẹ nìkan kó di pé mo túbá àmọ́ irọ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó onítìá tí tá a bá béèrè béèrè lọ́wọ́ ń tọ̀hún pẹ̀lú pé nǹkan kan ń paláyà ni ó ń retí nǹkan kankan ni a kàn béèrè ọkọ rẹ̀ ni tábà ti béèrè ọkọ rẹ̀ wọ́n pe kinní kan ní àbújáde ẹ ti rántí inú kọ́ ìdàtú iṣẹ́ àyẹ̀wò ni wọ́n máa fi ṣe àbújáde àwázìkù tí iṣẹ́ àyẹ̀wò náà máa fi ṣe tá a bá ti wá béèrè ọkọ èèyàn lọ́wọ́ rẹ̀ a ti mú ìwé a ti mú ìwé kíní náà a ti há sórí mo ti gbàgbé ẹ e nísìnyí ńgbà tí ì ní ìdí e mo ti gbàgbé rẹ o but nígbà náà orí ni ọ wà tóun ti bá ti dá akọ rẹ̀ báyìí ṣe é ti mọ̀ pé òun ò mọ kéwù kéwú láfi kọ́ kéwú láfi kọ́ fígọ̀ so àwa sí tàbá ti sí kinní àbá ti sí ọkọ̀ tí ń jẹun lẹ́tà kọ̀ọ̀kan ó níye fígọ̀ tí àwọn ní sàábì bù fún so taba ti wàá sí báwọn ìyẹn láàfin mọ iye òǹkà wà nǹkan fífà tá a fi wọ́n tá a fi gbélé lọ́wọ́ wọn èèkàn fún yàn yálà tí ì fù láì fowókọ rẹ̀ wọ́n torí gbàgbọ́ wa ń gbà náà ni pé kádàrá rẹ̀ ò lè rọ̀ mọ́ àfi tó bá ní í ṣe pẹ̀lú orúkọ rẹ̀ so wọ́n wá gbé fọ́múlà ọkọ rẹ̀ bọ́ta lórí àbújáde òní wọ́n fi wá wọ́n ṣe manipulation kan bẹ́ẹ̀ wọ́n pín àwọn lẹ́tà wọn ok ìlànà mi tún rèé wọ́n pa àwọn lẹ́tà kan ní lẹ́tà omi wọ́n pa àwọn lẹ́tà kan ní lẹ́tà aná wọ́n pa àwọn lẹ́tà kan ní lẹ́tà atẹ́gùn wọ́n sì pe àwọn lẹ́tà kan ní lẹ́tà erùpẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí èṣù ló gbé kalẹ̀ fún wọn ọwọ́n nínú àwọn àfáàlú tí kìí ṣe ọ̀wọ́n nínú tẹ́mápìyàn ní àfà àfà nílùú yìí o kódà àwọn tó lọ Saudi tí wọ́n dé ààrẹ tí ń ṣe nu wọn gbogbo àwọn tó kọ́kọ́ kéwu lé nná ọ̀ iṣẹ́ wọn fẹ̀ kan nù ló ti yé ìmí ìmọ̀ bẹ̀rù àti sálìjẹ̀nù ẹ máa ń bẹ̀rù àti sí àlìjẹ̀nù ntí ó fàbọ̀ sí ni isaac ṣe é pé ìsáàbù náà ni wọ́n fi mú ọjọ́ àwẹ̀ wà lára so ẹ bá lọ wo inú àbújáde inú àbújáde náà wọ́n ti kírètì wà lára nọ́mbà tí wọ́n fún wà ẹ lọ wò ó àti nọ́mbà tí wọ́n fún lam àti tí wọ́n fún rọ inú àbújáde ni wọ́n ti yọ bọ́ ọ̀ta mọ wèrè kan tó gbé àbújáde kalẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ asámọ̀ pé kìí sànàbí ọ̀rọ̀ alegasi bẹ́ẹ̀ òun ọ̀fà níyàn ìsáàbìgbé kalẹ̀ o ṣùgbọ́n tí wọ́n ń lò fún nù wọn ò rí nǹkan mìíràn lò fún iṣẹ́ àyẹ̀wò ni wọ́n fi ń ṣe iṣẹ́ àyẹ̀wò ni so ní ti ẹni tí ọba ti gbẹjú lọ́jíìkì ni ó lò láti ẹnu ẹ náà ni ó ti mọ ti ń ṣe ọ́. bàbá ní kí ni ń kọ́ láyà lè ní àìsàn kan ni wọ́n ti kó sí lọ́wọ́ nù ǹjẹ́ ó wí tẹ́lẹ̀ náà ni pé yọ sàn tó tó bá ní kò ní sakarọ́ gbà lọ́wọ́ rẹ̀ so kò sí ntọ́ onípọ̀ láyà ǹjẹ́ òwú náà ni pé ọlọ́run ó sọ di ayọ̀ fún ọ kówó tiẹ̀ lè yọ tó ń tiyàn bá àmọ́ dayọ̀ láìláì yóò rí kó ń sá gba owó lọ́wọ́ tiẹ̀ kó tó ní kó bá tiẹ̀ lọ. àti kínní àti kejì haramu méjèèjì lórí net lórí nẹ́ẹ̀tì wọ́n lè ní kó wọ́n lè ní kó fọ́ọ̀kù ẹ ránṣẹ́ ìsádà kí wọ́n lo Àbújá dí fún ọ láti fi sọ nǹkan kankan nípa rẹ tàbí kí wọ́n lo ìpín mẹ́rin tí wọ́n pín àwọn aráàfin sí. Si ara fi atẹ́gùn ara fi iná ara omi ara fi in fact ẹni tó bá túmọ̀ gálàbí ṣe dáadáa kó tó lè fún ọ ní nǹkan kan lò yóò fi ọkọ rẹ yóò gbé wọnú ara iná ara omi kó tó lè mọrú tí ó lò fún ọ tó nínú ìgbàgbọ́ wa ni pé lọ́gọ́ náà lọ́hùn ni pé ẹni tí omi bá pọ̀ nu okọ rẹ̀ ọ̀ǹtù láhàn fún ọ̀ǹtù láhàn fún ẹni tí iná bá pọ̀ jù nínú okọ rẹ̀ àájò ògùn fún ni so bí wọ́n ṣe mọ́mọ́ bóyá nǹkan jíjó ni wọ́n fún tọ́hún ni tàbí ọ̀ǹtù òní wọ́n fún tàbí gígùn òní wọ́n fún àwọn sẹ́ẹ̀bù táwọn ń jálàbí tí wọ́n kóra wọn sínú èèyàn ò lè ṣerú rẹ̀ kó pàdé ọlọ́run pẹ̀lú yọ̀nù ó sàn fún wọn ṣe rí lópẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣe rí ibi tẹ́mi kọ́kọ́ ti mọ̀ pé irọ́ là ń pa nígbà náà lọ́hùn ni pé tẹ́yìn kọ́sọ́mà fáàmì bá ti dé wọ́n pè mí tẹ́lá ti fẹ́ ṣe kínní wọ́n pè mí gbogbo àyẹn mọ̀ ń gba tírénì lọ́wọ́lọ́wọ́ wọn so wọ́n á pè mí wọ́n sì ń ṣejú mi so gbogbo bí wọ́n ṣe máa ń bọ́ sí wọn lọ́wọ́ èmi náà mò ń fetí kọ́ ọ wọ́n wọ́n sọ fún àfa mi pé ah, wáyé tá a fi fẹ́ máa parọ́ fáwọn èèyàn náà nígbà tá a mọ̀ páàrí nǹkan kan kò sọjọ́ kan tẹ́ ẹ jáde nílé tẹ́ ẹ bá dé ẹ kọ́kọ́ bi wálé rè pé ta ló béèrè yín ẹ yìí bi ìpẹ́ yín léèrè ǹjẹ́ ẹ mọ̀ àfa mi sọ àfa mi ní ẹ ń bá fẹ́ ṣe iṣẹ́ àlìmọ́jìrì lẹ́mọ́ pẹ́sẹ́ wọn nígbà náà lọ́hùn wọn ni àfa àlìmọ́jìrì èmi sẹ́yìn mọ̀ pé àwọn tí máa ń tọrọ owó ní ike òkè ọ̀ya náà ń pè ní àlèmọ̀jírì níta àmọ́ sálìmọ̀jírì àfàlìmọ̀jírì òun ni àfọ̀njálàbì so wọn à ní ẹ bá fẹ́ ṣiṣẹ́ àlèmọ̀jírì tí ọba ti mú kọ́ máa sọ pé òun yẹ nǹkan wò kò ní rí kọ́sítọ́mà wọ́n ní ìṣèjúwọ̀ náà mọ̀ pé bí ẹ máa lọ sọ síbítù yóò kọ́ lọ sí test <laughs> yóò kọ́ lọ ṣe tẹ́sítì tẹ́sítì ni máa bí owó ọgbọ́n táwọn náà ń dá sí nu so ẹ gbà pé ẹ̀rí nǹkan kan wọ́n láwọn ò rí nǹkan kan wọ́n láwọn ò rí nǹkan kan wọ́n lọ́gbọ́n tá a gbá táwọn ń lò nù wọ́n ìdarí nǹkan gbàgbé àgbà wọn tí gbàgbé ẹ̀ fi gbá babaláwo àti àfọ́jálàbí wọ́n ìdarí ìrànlẹ́ nǹkan gbàgbé àgbà wọn nítorí náà ànábìsí wọ́gi lé èyíkéyìí ìlànà tí yẹn bá lò láti fi sọ nípa ohun kan tó pamọ́ fún ẹ̀dá except through technology except through technology pẹ̀lú technology àwọn nǹkan tá a lè fojú rí Islam aláwọ̀ rẹ̀ pé tá a bá rí i pẹ̀lú mísì tẹkinọ́lọ́jì kì í ṣe haram àti pé ohun tí Islam sọ pé a lè rí a lè rí náà ni kódà a bá lo tẹkinọ́lọ́jì ló fi gásí pé nínú súrọ́tù Luqman wàmátẹ́dírí máa fil arham tí ẹ bá wọnú Quran tí mo tú sí Yorùbá kò sẹ́ni tó mọ ohun tí ń bẹ nínú ọlẹ̀ mo wá sọ pé ohun tí ń bẹ nínú ọlẹ̀ yẹn tí wọ́n láàlè mọ̀ kì í ṣe ọ́gán lọ́lọ́run rí fàásì o a lè mọ ọ́gán ẹran tó wà nínú ilé ọmọ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó ga sí pé wọ́n kò láyàn lọ ìwọ náà máa rí ketekete báyìí wọ́n ní so ti rọ́wọ́ rẹ̀ mẹ́sẹ̀ máa ń sọ fáwọn obìnrin lọ síbi tùnú wọ́n ní so ti rọ́wọ́ rẹ̀ so ti rẹ́sẹ̀ rẹ̀ ìyẹn kọ́ ni Islam sọ pé àlìmà ètí Islam sọ pé àlìmà òun ni kádàrá ọlẹ́wọ̀n kádàrà tí ń gbé bọ̀ wá sílé ayé kò sẹ́ni tó mọ̀ bọ́ọ̀ làlìjẹ̀nu ò lè mà á bólórí ire ni bólórí ibú ni ò lè mà á kádàrà tí ń gbé bọ̀ láàlè mà kì í ṣe ẹ̀dá rẹ̀ tó ti dẹ̀dá nínú ilé ọmọ níparí ó ṣeé ṣe lásìkò àìmọ̀ kan wa torí kò fẹ́ sẹ́ni tí ó gba ìgbà àìmọ̀ kan kọjá rí ọkàn kéré síra wọn ni tẹlòmíì fọ̀pá wọn nígbà àìmọ̀ kan rẹ̀ fọ̀pá wọn ni gbọ́ ga sí pé ìwọ̀n ogún ọdún ìwọ̀n ọgbọ̀n ọdún ń bẹ lẹ́nu rẹ̀ tí ò tí bọ̀ ń bẹ ẹ̀wọ̀n bí yóò ti tẹ̀ mi tẹ ìdúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run ò pọ̀ ẹgbẹ́ wọn bá díẹ̀ náà ni wọn bá díẹ̀ ni gbogbo tí mo fi bá wọn lò kò tọdún Uh, ṣe rí ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lọ ni pé ní àsìkò wọn yẹn wọn a ti máa sọ nǹkan kankan sí ìyàn létí kéèyàn ṣe padà wá di onísúnà tó wá gá sí pé èyàn ò máa rántí nǹkan ọ̀hún nítorí nǹkan kankan tí bá tó ń padà ṣẹlẹ̀ sí yàn lẹ́yìn ìgbà tí yàn di oṣù náà tán kí lọ́nà àbáyọ lórí rẹ̀ yẹgbọ́n tí mo wúyé lásìkò àìmọ̀kan èyàn ti lè gbọ́ ìrántí èṣù kan tí yóò ti gbọ́ ok ìyẹn padà wá dúró súnà ṣùgbọ́n yẹn ń padà ń rí tírẹ́sìsì nǹkan tí wọ́n sọ yẹn nínú ìṣẹ̀mí ayé èèyàn ìyẹn sì ti dóṣù náà kí ni èèyàn ṣe sí i gbogbo ẹni tírú ẹ̀ bá ń ṣẹlẹ̀ sí ìgbàkígbà tó bá ti rántí kóyà máa sọ pé Allahumma la khaira illa khairuka wala tayra illa tayruka wala ilaha ghairuka ní òfin ní di kèfèrí o sórí pé kinní yẹn ìrádìí èṣù yóò máa ẹ́ kò nínú ọpọlọ èèyàn nígbàkigbà tí èèyàn bá ti ń rántí ẹ jẹ́ fún lápẹ̀rẹ̀ jẹ́ fún lápẹ̀rẹ̀ kan tó tó súnmọ́lé dáadáa ẹnìkan nínú wa kótó di oṣù náà ó pàdé ẹnìkan ó sọ fún un pé ọ gbọ́dọ̀ fọmọ pupa o tó bá fẹ́ rí ṣe. Hmm. ọlọ́ọ̀ gbọ́dọ̀ fọmọ pupa tó bá fẹ́ rí sí ó sì ló ń ti bọ́ nígbà tí ó padà fẹ́ yàwó ọmọ pupa ló fẹ́ láti gbọ́ tí wàá fẹ́ yàwó kò rí ṣe. ṣé kọ̀ wá rí ṣe ọwọ́ apèyàwó ẹ̀ jókòó lẹ́yìn ìgbà tí wọ́n ti bímọ fúnra wọn ọwọ́ apèjókòó ó ní òun ń wo ìgbésí ayé òun ó ti ń wá síbí o sotiye lẹ́yìn ìgbà tí ń wá síbí tán lọ́wọ́ apèyàwó jókòó ó lọ́rọ̀ ayé òun ti sú òun ó ní òun wá wò pé ìwọ gangan ni ìṣòro ayé òun. <laughs> ìyàwó ní ọ̀nà wo ló ń gbà jésù ìrọ̀ ayé rẹ̀ ó lóun sọ fún ọ ó lóun sọ fún ọ ọ farabalẹ̀ ni wọ́n nígbà tó ń wà lọ́dọ̀ ló ń pàdé ìyá kan ó sì sọ fún un pé ọmọ pupa kò bá kádàrá rẹ̀ mu o tó o bá fẹ́ àfàìmọ̀ lófin ní máa tọrọ jẹun o wọ́n ní wàá wò ó ta ní gbé bùkátà nulẹ̀ ṣé wọ́kọ́ ṣé bí ń sì wá bakúrè ìyàwó náà sáwọn báyìí pé ṣé wọ́n ti gbé orí ọkọ òun kú òun bẹ́ẹ̀ wọ́n ti fi omi ìsí ọlọ́run tó wá ń wúra òun pé òun mọ̀ sí pupa ń tòótọ́. ọkọ wọn mọ̀ rí ṣe náà tó tọ́ àmọ́ wọn ò sí mẹ́ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ fún un ìyàwó wa tẹ́kìtì mi kí n kí ni Islam sọ lórí ọ̀rọ̀ yìí o ntọ́kọ òun sọ fún un rèé o ó sì ti ṣetán láti kọ̀ òun sílẹ̀ ṣe kó lágbára bẹ́ẹ̀ ni ó tí ó sì rí sí tòótọ́ tẹ́mi gan mọ̀ bẹ́ẹ̀ tó ń tiyàn ò rí sí àpẹẹrẹ kan nù ẹgẹ́ tó fún yín lápẹẹrẹ míì tó alami, sán alámì very alámì arábìnrin kan ó ń ṣeré wájú ta nígbà kékeré ni wòlíì kan bá ń lagó lọ lọ́ba níta ló lọ́mọ yìí wọ́n bá ní ọmọ ìyá alágbága ni ó ní ẹ̀bọ́n pè é ó ní ọmọ yìí ó ní kò sí dúdú nú ọ̀rọ̀ rẹ̀ o gbogbo tó bá jẹ mọ́ dúdú kò gbọ́dọ̀ wọ̀ o tó bá fi lè wọ ẹni tí ń dúdú tàbí mọ́ o. ìyá kò gbẹ́sìn yìí ju ti gbọ́ lọ arábìnrin kọ̀mọ̀ngbà kọ̀mọ̀ngbà tí wọ́n sọ̀rọ̀ òun kéré ńgbà tó dàgbà lọ́ba join mss ọmọ bá wà lẹ́jọ́ kan pẹ̀lú kéèpù black látọ̀ kan ti yẹ ẹ̀sìrì ti ń pariwo o ò ní sórí ibú o ọ̀ya yọ yọ yọ yọ. Ah kọ́mọ òun tètè mọ ọmọ sábà kó máa ń lo kéèpù tẹ́lẹ̀ ìyá kí ni tẹ́ mínì ó ní bíláàkì ni kádàrá rẹ̀ mọ́ bíláàkì kádàrá ìyá bá ń pariwo báwọn kádàrá àwọn bọ́ọ̀lù yìí ṣe rí i sọ orí ńgbà tó ń rákòrò ni wọ́n ti sọ wọ́n ní ọmọ lo bíláàkì ni o. o rí i gbogbo ohun táwọn máa ń rà fún ọ kò sí bíláàkì ń bẹ́ẹ̀ báàgì rẹ kò ṣe bíláàkì bàtà rẹ lo bíláàkì rí kò sí nǹkan tó lò tó jẹ́ bíláàkì rí níbo ló a lọ rí bíláàkì à èyí ní súnà ni à èyà ni súnà ni kò má bímọ àbọ̀ ọmọ tó ń sọ ni lọ́wọ́ ní bímọ ọmọ lọ́wọ́ títí. ọmọ ọmọ ọgbà ọmọ ń lo black ọmọ délé ọkọ kò ní oyún kò ní oyún ṣé wọn pé ọkàn obìnrin kò lè lọ títí so ọkàn tẹ́kìtì mi ni pé abu wọ́n bọ̀ búláàkì lẹ́wọ̀n èyí ti rí àhà báyìí kásá báyìí káwòdì àwọn ti ṣe gbogbo tẹ́ẹ̀sì ní ọsibítù wọ́n ní kò sí nǹkan kan tó mú òun. níbolo tí ayọ̀rọ̀ ní kọ́ bọ̀ búláàkì lẹ̀ wọ́n ní gbà tó ń wà ní kéke tó ń rákòrò ni wọ́n ti ní ti ń jẹ́ búláàkì òun ò gbọ́dọ̀ ọ́ sẹ́dẹ́gbọ́n lágbára nìmí sọ wípé èṣù tí àwọn kinní yìí ń lò wọ́n dúró ti èṣù ni o wọn ò fi lọ́rùn lẹ̀ ohun tó ti dáa jù ni pé lọ́gán tí wọ́n bá ti sọ̀rọ̀ kéèyàn ti dá padà tíyàn bá ti rí dá padà ńgbà náà kádàrá kọ́ máa faradà láàṣẹ fún o sotiye kádàrá kọ́ máa faradà òun ló kù tá a ṣe fún un nítorí pé àṣẹ ti gùn àṣẹ ti gùn ún tí o máa bá yí nù illa insha Allah èyí tó ninety nine percent ìjọba yí nù. gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ sí ní ti ń bá yìí tí wọ́n mu ìsáídà kí wọ́n sọ̀rẹ́ńdà fẹ́sù tàbí kí wọ́n takú sórí títí ọlọ́run ọlọ́run fẹ́ fi dá wọn wò ni mo sọ fún sísá mo ní kò dandan kó o wò dandan àìsí òbí ma ọkọ rẹ̀ sì ma ní dandan máa wọ bíláàkì lọ́jọ́ kú tiẹ̀ ìyẹn lóore fún ọ. mi ń padà mọ ibi tí ọ̀rọ̀ hẹ́ndì sí ma torí tí ń fẹ́ ọ̀rọ̀ tèmi ni pé kí n fún un ní pàmìtì láti ṣe tóun fẹ́ ṣeun èmi ò sì lè ṣe bẹ́ẹ̀ à ní tẹrí ba fésù náà so lára ọ̀nà tó lọ ń sọ pé ọmọ ọgbà máa dán wa wò nù.